Se gale Elédùmarè gbogbo ìrètí alákàsù èdè tí wọ́n ti wú fún wa yóò ṣẹ mọ́ wa lára gbogbo ìrètí ń bẹ nínú oṣù tuntun tá a dáṣẹ̀wọ̀ yóò jẹ́ tiwa aburú bẹ ò ní í kàn wá àṣẹ tí kì í bọ́jọ́ kó mọ́ yọ àṣẹ tí kì í bòrùn kó mọ́ràn gbogbo tá a bá dáwọ́lé yóò yọrí sí rere tèmi tiyín àní ṣàṣetì lóṣù tuntun láṣẹ Ìdùmarè ẹ ṣàṣẹ kí n gbọ́ lọ́ọ̀dẹ̀ yìí. àṣẹ àṣẹ àṣẹ Èdùmàrè pẹ̀lú eléyìí ni mo kí wa káàbọ̀ sórí ètò wa ètò yín ìṣẹ̀dálẹ̀ ní gbogbo tí ẹ ti láǹfààní láti máa wò mí ẹ kú ojúmọ́ ẹ kú ìyálẹ̀ta ẹ káàsán ẹ kú ìrọ̀lẹ́ ẹ kú alẹ́ ẹ káàjọ ẹ kú àjì ẹ kú gbogbo àkókò yòówù tí ẹ̀yin lè wà lápá ibi tí ẹ wà ń bẹ̀ o Olúwabùkọ́lá Adélékè yín náà rí alákàsọ èdè mo tún ti gbé débì iṣẹ́ mi bọ̀kúbọ̀kú bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ búmbúbúmbú gẹlẹmọgẹlẹmọ fún ìgbádùn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbi gbogbo tí ẹ ti láǹfààní láti máa wò mí lórí ètò wa ètò yín ìṣẹ̀dálẹ̀. mi. gẹ́gẹ́ bí a ṣe fi tó wa létí ohun tí ó kan gbogbo wa gbọ̀ngbọ̀ngbọ̀n torí pé ìròyìn tí à ń gbọ́ ní orí gbogbo ìgbà tí ò létí òun náà làwa ń gbé là ń gbé yẹ̀wò a ti sọ̀rọ̀ nípa ojú tí àwọn Yorùbá fi wo ìwo ìfipábánilòpọ̀ láyé àtijọ́ àwa wò pé nígbà tó di pé ọ̀làjú ń dé tí ìwà ìfàdíya tí a pa lórúkọ dàtà sọ di ìfipábánilòpọ̀ yìí tó di pé ó bẹ̀rẹ̀ sí ní fi ẹsẹ̀ walẹ̀ láwùjọ wa kí ni ìgbésẹ̀ tí àwọn àgbà gbé. mẹ́nuba méjì pàtàkì lára ọ̀nà tí àwọn àgbà àtijọ́ tí wọ́n gbà dènà ìwà ìfipábánilòpọ̀ alákọ̀ọ́kọ́ la pè ní tẹ̀ṣọ́ àwọn tí wọ́n bá jẹ́ ojúlówó ọmọ àgbà nítòótọ́ wọ́n á máa rántí bí mo ṣe ń sọ òun tẹ̀ṣọ́ yìí oríṣi méjì ni wọ́n ló pín sí a ní tẹ̀ṣọ́ olóró olé a sì ní tẹ̀ṣọ́ alábẹ́ṣe ẹ wàá wò pé kí wá ní ìyàtọ̀ tí ń bẹ nínú méjèèjì àti tẹ̀sọ̀ olóròlé àti tẹ̀sọ̀ alábẹ̀ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà ìlẹ̀kẹ̀ ni wọ́n máa ń ṣe mọ́ tí ọmọbìnrin wọn ó so ìlẹ̀kẹ̀ ọ̀hún yóò fi sí bèbè ìdí àwọn míì sì wà tó ṣe wípé onígbẹ́rẹ́ ni tí wọ́n á ti sí gbẹ́rẹ́ síbi ojú bèbè ọmọbìnrin ọ̀hún iṣẹ́ tí tẹ̀sọ̀ ìwà máa ń ṣe ni wípé kò sírú oògùn tí ọmọkùnrin ọ̀hún ti lè lò kó la lè kó la fatọ̀ kó lo gbogbo oríṣiríṣi orúkọ tó léwu kó máa jẹ́ tí ó bá ti fi àyè tí ó bá ti lè fi àyàkàyà pẹ̀lú ọmọ ẹni tí ọmọbìnrin títẹ̀sọ́ yìí ń bẹ lára ẹ̀ tí ẹ̀yìn ọmọ ọ̀hún balẹ̀ báyìí gbogbo ohun tí ń le lára ọkùnrin ìwọ̀n wàlẹ̀ ní wọ̀ nígbà téèyàn bá ju aṣọ líle inú omi tí ó dẹnu kọlẹ̀ wọ̀ àti talábẹ̀ṣe ìdí tí wọ́n fi ń pè ń tẹ̀sọ́ náà nítorí gbogbo ohun tí ń ọkùnrin ọ̀hún tó lòun fẹ́ ṣàmúlò òní ò wálẹ̀ ìyàtọ̀ tó wá wà láàrin ẹ̀ ni pé tí olóró olé yìí lọ́pọ̀ ìgbà ọmọbìnrin tí wọ́n bá ṣe sí lára gan lè má mọ̀ pé nǹkan kan ń bẹ lára òun tóun á kàn máa ṣe rere kí tí a máa bí kí n tiẹ̀ torí wípé àwọn òbí ni wọ́n máa ń sábà ṣe é ìdí tí wọ́n sì fi máa ń pè ní tẹ̀sán olóró olè ni wípé bí ọkùnrin bá ti lùgbàdì eléyìí ó dìgbà tí ó bá tó dé ọ̀dọ̀ àwọn ẹbí ọmọbìnrin ọ̀hún ọmọbìnrin ọ̀hún tí wọ́n wá ṣètò tí wọ́n tí wọ́n yan ẹbọ fún tó pèsè gbogbo nǹkan ètùtù tí wọ́n ṣe ètùtù ní tó rọ̀ lára rẹ̀ ó tún tó gbé mímọ́ láéláé àmọ́ bí orí ọkùnrin bá wá lọ gbàbọ̀dè tó jẹ́ pé ọmọbìnrin tí wọ́n ṣe tẹ̀sọ̀ olóró lé sí lára yìí ọkùnrin ò mọ̀ bí ó kàn fẹ́ẹ́ fipá mú ni bóyá sì kò gbà tí ọkùnrin wá fura pé tí mò ń lé lára òun rọ̀ tó ọmọbìnrin bá fi lè ráàyè tí ọmọbìnrin ń sá lọ tí ọkùnrin wò wá mọbi tó wà tí ò mọbi tí ó wá sí ó di láéláé kan gbá torí ibi tí wọ́n ti ṣe orò tẹ̀sọ̀ sí ọmọbìnrin lára ibẹ̀ náà ni wọ́n ti lè ṣe orò gbígbé rí nǹkan ọmọkùnrin ń padà àmẹ́lẹ̀ tó jẹ́ tẹ̀sọ́ àbẹ̀ṣe ń tiẹ̀ bí ọkùnrin ń bá ti dìde tó bọ́ sọ́dọ̀ obìnrin míì ara rẹ̀ ó mọ̀ ẹ́ lé pẹ̀lú obìnrin míì ṣùgbọ́n ẹni tí tẹ̀sọ́ yìí ń bẹ lára rẹ̀ nìkan lára rẹ̀ ò ní lè le sí ẹ ti rí ìyàtọ̀ tó wà nù méjèèjì báyìí olóró ilé lọ́pọ̀ ìgbà gan máa ń kó ọkùnrin sí gbèsè torí àwọn nǹkan tó pọ̀ ni wọ́n á ní kó fi ṣètùtù kó tó di wípé ara rẹ̀ ó lè gbé rí tí yóò padà wá di pé yóò mọ dọ́dún ẹbí yóò mọ dọ́dún ara láti sa owó nǹkan ẹbọ tí ẹnìkan bá sì ti lùwàdí eléyìí wọ́n máa fi sọ fún àwọn ọmọkùnrin yòókù gbọ́ àwọn géńdé yòókù tó wà ní pé ẹ mọ́ tẹ ẹ mọ́ ṣẹ̀ṣẹ̀ kú ẹ mọ́ ẹ mọ́ ta fẹ́lẹ́fẹ́lé o torí bọ́ ọba ti lu tẹ́ṣọ̀ ìwọ lọ́mọ ibi tí ó bá ti rówó o ó sì máa ń jẹ́ nǹkan àbùkù fún ẹbí tí ọmọ wọn bá lu tẹ́ṣọ̀ọ́ tó wọ́n ti wò wípé àwọn ẹbí eléyìí ẹbí àfipábánilòpọ̀ ni wọ́n dípò bọ́bìnrin bá wù ọ́ kó lọlé wọn kó gbé ìgbésẹ̀ tí ó tọ́ láti bí ìfẹ́ tán ó wá lọ mú ọmọ ọlọ́mọ mójúgbó ó gé nǹkan àbùkù tí ó máa ń ta àbùkù bá ọmọkùnrin tó lu tẹ́ṣọ̀ọ́ àti àwọn ẹbí ẹ̀ gan àwa wo ìbéèrè tí mo lérò pé yóò wá máa jà rìnrìn lọ́kàn yín ni wípé ọmọbìnrin tí wọ́n ṣe tẹ́ṣọ̀ ìsí lára bó bá wa lọ ilé ọkọ ńkọ́ torí ẹ̀ náà la fi pè é ní ara tí ó rọ̀ mọ́ tí wọ́n fi pè ní olóró olénu tó bá ti di wípé obìnrin tó àsìkò tí ó lọ ilé ọkọ wọ́n á ti ṣe orò tí tẹ́ṣọ̀ wọn á fi kúrò lára rẹ̀ tí ò fi ní jẹ́ ìpalára fún ọkọ rẹ̀ láti ṣe gbogbo ohun tó bá fẹ́ ṣe gẹ́gẹ́ bí lọ́kọláya pẹ̀lú ìyàwó rẹ̀. èyàn jẹ́ àlàyé lórí oríṣi tẹ̀sọ̀ tí a ní àti mẹ́nubà ní tẹ̀sọ̀ olórólé àti tẹ̀sọ̀ alábẹ̀ṣe gbogbo nǹkan yìí wọ́n sì ṣe láti lè pinpa ìwà ìfipábánilòpọ̀ torí ó máa ń gbi ìbẹ̀rù sínú àwọn ọkùnrin tó ọmọbìnrin tí wọ́n kúkú rí wọn ò mọ̀ bí tẹ̀sọ̀ ń bẹ lára rẹ̀ bí ò sí ẹ jẹ́ kágbélé e dúró náà à ń bọ̀ padà láti ṣàlàyé lórí ọ̀nà kejì tí àwọn àgbà máa ń gbà dènà ìwà ìfipábánilòpọ̀ láyé àtijọ́ ẹ ṣeun púpọ̀. ìṣẹ̀dálẹ̀ bá.